الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله سبحانه وتعالى وبعد ó dá àwọn ẹ̀dá sòfìlẹ ọpàtẹ gbogbo tó dára tó ná láti lò àti láti jẹ fún ó sì kọ gbogbo àwọn nǹkan tọ́jú ẹ̀mí tọ́jú ìdọ̀tí ọlọ́run ọba ìlẹ́gbẹ́ lápapọ̀ wọn ó sì lé wọlé wọn lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni al-alimul qadir àbọ̀ onímọ̀ lórí gbogbo àwọn nǹkan tó dá ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà sì ni ọba tó sọ wípé ala ya'lamu man khalaqa ńlọba tó máa tó dá ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní òun ọlọ́run ọba òun máa tó ń dá o òun ló sì máa tó lẹ́tọ̀ọ́ sí wa aláàánú ni ọlọ́run bákan náà ọba tó fún wa ní lóyún lóko tá a sì lọ́lọ́ ìkẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ òun àbá òjijì ọlọ́run anabi wa muhammad sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́lọ̀ wọn ní tẹ́ kọ́ wá sàlàyé fún wa gbogbo àwọn kan tó tọ́ tá a lè jẹ nítòtọ́ tá a lè mu ìtọ́tọ́ tá a lè lò ìtọ́tọ́ tá a wọ̀ ó sùn sàlàyé fún wa gbogbo àwọn kan bí ọ̀tọ̀ láti jẹ láti mu láti gbé láti wọ̀ àti láti lò ọlọ́ba wa kẹ́ òtún sí dáadáa bá wa kẹ́ àwọn ará ilé rẹ̀ tí wọ́n nígbàgbọ́ sí tí wọ́n sì kú lórí bẹ́ẹ̀ báwa kẹ́ gbogbo àwọn sàábì rẹ̀ náà sẹ́wọ̀n náà mo gbin lẹ́sì tí wọ́n mú gbogbo ẹ̀tọ́ tíra ọlọ́run àti súnà ní sísẹ́lẹ̀ tí wọ́n mú lò gbogbo ìwọ́nú tíra ọlọ́run àti súnà ní sísẹ́lẹ̀ tí wọ́n takéde tí wọ́n jìnà sí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nìyẹn àwọn ẹ̀kọ́ àmọ́ akẹ́kọ̀ọ́ tó dára tó rẹwà èyí pé gbólóhùn tiwọn nígbà tí Allah subhanahu wa ta'ala bá pàṣẹ tàbí òjì tẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam bá pàṣẹ ní táwọn máa ń sọ ní sẹ́mẹ́rin náà

ọlọ́mọba ní kẹ́ gbogbo wọn náà kò sí wọn lẹ́nu ìyọnu sí àwa náà fi ọlọ́run bá ti ọlá rẹ̀ lọ jùlọ kódà kó sèmi àtẹnukọ kan wá nìkan nínú àwọn ẹni rè nìkan nínú àwọn ẹni dáadáa nínú àwọn olórí rè tí ó fi dáadáa jẹ náà tẹ̀lé dáadáa táwọn bí wọn ti rí kọjá lọ káàró yìí kọlọ́kọ́ wá sáwọn náà lẹ́ni tí ọ̀pọ̀ tí sùn lọ́dún sí pẹ̀lú wọn. ní òní ọjọ́ ìbáhàdì èyí ti ṣe òǹkà ẹlẹ́kẹ̀wá nínú oṣù Muharram gẹ́gẹ́ bí òǹkà sọ̀tọ́nù wa ní orílẹ̀-èdè nàìjíríà oṣù muharram títí oṣù alákọ̀ọ́kọ́ wa ní ìgbà tí hijira òṣìṣẹ ọlọsọlọlọ àlẹsọlọ tó di fourteen forty two ní masjid nawal ní agbègbè àtẹ̀yìn òun náà la wà á tún tẹ̀síwájú nínú adẹ́rùsọ ìṣòwòrìyí òdì àwọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ wa ètò ìpá ṣe nínú masjid náà ètò ìṣègbè ní ọ̀sẹ̀ tí a wà yìí. eléyìí ni ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì fún tíra wa tí a ń kà lọ́wọ́ tíra Bulughul Maram min adillatil ahkam lil'allamati al-muhaddith Shaykh Ibn Hajar al-Asqalani rahimahullahu ta'ala rahmatan wasi'ah ètò tèké sàlẹ̀ fúnni tí a ń kà wọn náà ní sọ́kùlù sàlám ìgbìmọ̀ San'ani rahimahullahu ta'ala rahmatan wasi'ah ibi tí a ń kà lọ́wọ́ wọn náà ní kìtàbù al-at'imati. wọlé àṣìríra àwọn ọjọ́ ọ̀nà àkọsílẹ̀ ìdíra ti ń sọ fún wa nípa gbogbo àwọn nǹkan tó tọ́ tó yẹ tá a lè jẹ àti tá a lè mu tí ó sọ máa ṣàlàyé fún wa nídàkejì gbogbo àwọn nǹkan tí ò tọ́ láti fi ká jẹ àwọn nǹkan tí ò tọ́ láti fi ká mu. eléyìí ti ń jẹ́ nínú àwọn ọ̀nà kan tí sẹ̀rí àtọ́lọ́ ọ̀gbìn náà lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀nà tó ti tẹ̀lé o sì fi ju gbogbo àwọn ìlànà tí àwọn èèyàn ń pè ní lánà lọ́lẹ́lẹ́ yìí nítorí pé òfin ọ̀tọ̀ ń bẹ níbẹ̀ òfin ń bẹ nínú àwọn òfin òun náà ni ọ̀tọ̀ ń tà lè jẹ àtọ̀ ọ̀tọ̀ ń tà lè jẹ ọ̀tọ̀ ń tà lè mú àti tí ọ̀tọ̀ tà lè mú. ọlọ́wọ́n wa sàlọ́lá àtẹ́sàm yìí ti ń sàlàyé gbogbo wa. tí ẹnìkan náà bá ní nǹkan tó ní àkọsílẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tó tí ó gbójúlé tí ó kẹ̀kẹ́ lé pé kó tó ìtẹ̀sí kó tàn ọ̀yà mọ̀títà gẹ́gẹ́ bá a ti máa sọ mọ̀títà ọwọ́ tó látòkè délẹ̀ níbo ló ti pàṣẹ gbogbo àwọn nǹkan tọ́tọ́ tá a lè jẹ àti àwọn nǹkan tọ́tọ́ tá a lè jẹ àti bẹ́ẹ̀ lágbègbè mímu tí ó wà gẹ́gẹ́ bí tí òfin ẹ̀sìn Islam tó gbé kalẹ̀ a lè gbé sábà ní abẹ́ ti àfihàn méjèèjì ṣèǹtánù àbẹ́ ìdàgbàsáró wọn sọ̀rọ̀ ìyà ìyàtọ̀ tí ó ti déédéé yàtọ̀ tí ń bẹ láàrin ìfẹ́ síra wọ̀ tó ráyà ti bẹ lókè wọ̀ṣẹ̀ntánù máa bẹ́ẹ̀ lọ ìmọ̀ṣẹ̀rẹ́kẹ́ wọ̀lùmọ́gbẹ̀rẹ̀bì àti ní ìgbéjìnà ìtakété tí ń bẹ láàrin ìbùlá oòrùn ìwọ̀ oòrùn ni bẹ́ẹ̀ náà ní ti bẹ láàrin sámà sílẹ̀ àlùkò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jìnnà ìsìlámù rẹ̀ wọ́n sàlàyé gbogbo àwọn kan dára tó rẹwà tó gúnrégé fún wa bí òní insha nínú ojú ọ̀nà tá à ń bábọ̀ wáyé òun náà láti láti gbé insha Allah ta'ala ó ti jẹ́ hadith afáwọ̀ Abdullahi ọmọ abáfin radiyallahu ta'ala anhuma wa ardahuma lágbọ́n sọ hadith náà bí kò sí lọ. وعن ابن عباس رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل أربع من الدواب النملة والنحلة والهدهد والصلة رواه أحمد وأبو داود وصححه ابن حبان. قال أفوى عبد الله بن عباس رضي الله عنهما حبر الأمة أغباني نميمة afawa tó lọ́wọ́ máa bá ti wọ́n hàn àtàn púpọ̀ nínú ìmọ̀ bọ́jú orí wọn bá kéré sí àwọn àgbà àtàdé wọn ṣùgbọ́n atátó wọn yọdún wọn nínú ìmọ̀ wọn mú mi ìmọ̀ dé kòkòǹkò tí wọn bá sẹ́kù báyìí omi yóò tún wá fẹ́mi wọn ọlọ́run tẹ wọn púpọ̀ pẹ̀lú wọn àjọ òjijì ọlọ́sọ̀rọ̀ láti ṣẹlẹ̀ ti gbà lórí wọn púpọ̀ àtìmọ̀gbádùn àtàwọn òjijì ọlọ́run bá ṣe àléhìn sọ̀rọ̀ ṣẹlẹ̀ gbígbà máa ń ba náà ni bàbá wa Abdullahi ọmọ àgbáàsì ọlọ́mọba nílò ní sí bàbá àtọ̀mọ́ òun ni wọ́n gba àdéhìí wa látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àdéhìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ó kọ́ àǹkọ́tìlì ọ̀rọ̀ nípa pípa àwọn nǹkan mẹ́rin kan ìran mẹ́rin kan ànẹ́bí kọ́ láti pa àwọn nǹkan mẹ́rin kan a sì mọ̀ pé òfin nínú òfin ẹ̀sìn ẹ̀sìn nínú àwọn ọ̀nà tá a máa ń gbà nínú rẹ̀ tá a fi máa ń tọ́tọ́ láti jẹ àti tí ọ̀tọ̀ láti jẹ nínú rẹ̀ ni pé tá a bá ti rí náà sòkan tọ́wọ́ pé gbogbo ẹran tẹ́ ẹ bá ti ẹran báyìí báyìí báyìí tẹ́ ẹ bá ti rí ìjẹ gbọdọ̀ pa àwọn ẹran yẹn àlè jẹ lùsọ̀rì à torí pé gbàtà àpá káàdì ló dáyé nígbà wọn ti ní ẹ mọ́ pa àbí ṣé ń gbàtà àwọn apá ṣe àwọn àfihàn ata lábàgbé mi láì sáwọn China ẹ̀tọ́ ń bẹ kùtì báyìí yóò fi wọn bẹ̀ yóò sì máa jáde yóò sì sọ sẹ́nu lójijì tọ́ba jẹ́ mọ̀ òkè ọmọ èkúté ni subhanallah bẹ́ẹ̀ náà ni nínú àwọn ọ̀nà tí a máa ń gbà máa ọ̀tọ̀ kọ̀tọ̀ nínú ọ̀rọ̀ ẹran tó òun náà ni pé ìṣẹ̀lẹ̀ ọ̀sọ̀ pé gbogbo ẹran tẹ́ ẹ bá ẹran báyìí báyìí tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn ìwé ọ̀nà bẹ́ẹ̀ náà tọ́ láti jẹ torí pé pípa tí sẹ́ríà ní apá wọn yẹn kì í ṣe pípa sínú kòkò kì í ṣe ká pa sẹ́nu kì í ṣe ká fi pata pípa pé ẹ̀ta ẹ̀jẹ̀ wọn dà lásán ẹ̀jẹ̀ kẹjẹ̀ wọn wé kẹjẹ̀ rẹ̀ ọjẹ́ hádà ẹ̀jẹ̀ tá a kàn gbé ti kalẹ̀ tá a dà lásán tòní bíbá yìí nínú rẹ̀ la rí nínú àwọn ẹran tó ti pé sẹ́ríà ti dáàmú pọ̀ fún wa láti pé tá a bá rí ìlàgbọ̀dọ̀ ẹ̀rí ẹni tá a bá rí wọn tá a lè pa wọn kòkòrò ní tá a bá rí wọn tó ti fà lè pa wọn nínú ẹ̀ ní ẹgbẹ́ wa ti àfàwọ̀ Abdullahi ọmọ àbá sẹ́ni wọ́n fi ọlọ́wọ́ sàhánilá ìgbọ́mọ olóògbé wáyé. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ anamla awúrẹ́bẹ̀ ìwọ ni nínú sẹ̀rí Islam láti pa àwúrèdè gbogbo ọ̀nà yòówù téèyàn bá mú gbà téèyàn kì í pa ìwọ ni o ṣẹlẹ̀ islam ló làgbọdọ pa wọn sáré tọdà àwúrèdè máa ń wà kòkòrò àwúrèdè ààrẹ tọdà àwúrèdè ké kòkòrò dáadáa báyìí ti sọ pé bẹ́ẹ̀ bá ta ṣúgà lẹ wọn wà bẹ́ẹ̀ o kì í kéra o o tóbi dáadáa wọn fẹ́ẹ̀ jọ bí àwọn èwo ni pupa tó àti kẹtí ọ̀fẹ́ ìjọba yẹn bọ lọ́pọ̀lọpọ̀ máa dúdú tẹ bá lọ sí orílẹ̀ pápá wọ́n máa níhò nínú pápá dáadáa wọ́n sì ní òkú wọ́n ní òkú béèyàn bá fọwọ́ béèyàn bá tó àwúrẹ̀ bí bá ń lọ lójú òkú tẹ bí fọwọ́ sí báyìí ó ní bí ó ti pinra wọn. àwúrẹ̀ bí òun náà fẹ́ nu ẹyẹ inú ẹ kòkòrò tó fẹ́ràn ṣúgà ní ẹ bá dé Ìlọrin yóò rí dáadáa sọmọ pé mídùbẹ̀tì làwọn inú àwọn àlọ́ tó ṣe pé àlépélé yorùbá ni àtìlẹ́gbé kèsè ilẹ̀ yorùbá àtìlẹ́gbélé haúsá ni àlẹ́gbé kèsè ilẹ̀ haúsá so condition tí ọlọ́wọ́n bá ti fi sílẹ̀ haúsá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa bí ó ṣe jẹ́ pé tí yorùbá náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. téèyàn bá dé Ìlọrin ẹ̀rí tẹ́ bá dé Ìlọrin ní ìsìnyẹ́ rí tẹ́ bá gbìn tamuru tamuru wú dáadáa ní Ìlọrin ó súnmọ́ olè má sòwò ṣùgbọ́n báwọn yẹn ti gbìyànjú àti nọ́ọ̀sì sámúrù tó lọ́dọ̀ wa yìí lọ́ba ti gún bẹ́rẹ́ tó bébí ẹ̀ ńláwé méjì mẹ́ta mẹ́rin tó nígbà tí ọba padà ya yọ padà padà síbi tó ti wá yọ padà kọ́mùnì lórí pé yọ padà síbi tọ́lọ̀ ti dà yọ tún padà síbẹ̀ ṣùgbọ́n tẹ bá nílò ó wù kódà ẹ̀ rí ìmí ò ti ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ṣùgbọ́n kò ní sí nǹkan kan lórí ó fi hàn pé atẹ́gùn òkè lọ́hùn yẹn ọ̀fẹ́ sí wọn atẹ́gùn tiwa náà wá fẹ́ sí i bọ́yá nínú ètò ọlọ́run atẹ́gùn òkè tó fẹ́ sí i ó ní ọlọ́run ní kó gbèrú kọ́ dàgbà kárí atẹ́gùn tiwa tí ó fẹ́ lù bàbá tó èso tó ha nírú bẹ́yẹn tẹ bá débẹ̀ ẹ̀ra wùlé mi dáadáa èyí tí mo fi dárúkọ ọ̀lú tí mo dárúkọ yìí ni pé ẹ mọ̀ rí pé àǹtẹ́sàtì kọ̀ọ̀kan bẹ nílọrin ẹ mọ̀ rí pé àwọn ilẹ̀ tẹ́ mọ̀ rí tọ́ tó sì jẹ́ pé igbó ọ̀sà àbàtì bẹ̀ wọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so o wa táwa ní àlìkékùmá tá a bá kó sẹ́yìn àlìkékùmá báyìí ẹ rí wọn àwọn àwúrẹ́ bíi wọn máa lọ báyìí àwọn tí wọ́n jẹ́ àwọn tó hàlà àwọn tó ń jalabi láìsí àwọn èèyàn tó ń ṣe jalabi fáwọn èèyàn tó wọn làwọn fẹ́ ṣe ilé hàmù fún wa àwọn ṣe oògùn ìmọ̀ òmọ̀ wọn fẹ́ ṣe fún àwọn èèyàn wọn wà ní wọn á da ṣúgà onípáálí yẹn oníkóró yẹn wọn á dà sí ilé àwúrẹ́ bíi àwọn àwúrò ibi tí wọ́n bá ti pé bò tí wọ́n pé bò tí wọ́n pé bò kọ́ sà á kọ́ sà padà wálé. tó àwúrò ibi nínú ìṣẹ̀lẹ̀ Islam nínú ẹran nínú kòkòrò tá a lè ti kí ni o tá a lè pa ni. ẹ dákun bẹ́ẹ̀ bá tẹ̀ wá lòun pa àwúrò ibi pé òun wá fẹ́ jẹ́ títí ló dà gẹ́gẹ́ bí bàbá wa tí wọ́n ní pé ayé kan tó tu omi ọ̀rán torí pé kí ni torí pé ìgbà rẹ̀ fọ́ kò tó sì lọ bẹ́ẹ̀ ẹ awọ ẹwọ bí kíní ẹ̀ dáa bó ṣe rí mélòó lẹ́wọ̀ àkójọ tí yóò àkó tẹnu yóò tẹ̀sẹ̀ mọ̀ kó òun rún nǹkan ìṣẹ̀lẹ̀ Islam ó ṣe pípa àpéjì ó ṣe léwọ̀ fún wa. bákan náà wọn náà láti ṣẹ̀lẹ̀ Islam ó ṣe pípa oyin kòkòrò oyin ó ṣe léwọ̀ fún wa pípa kòkòrò oyin èèwọ̀ nínú òfin ẹ̀sìn Ọlọ́run èèwọ̀ ni àgbọ̀dọ̀ bá wọn kódà sábà abẹ́sí orin oyin ara wọn náà á gbìyànjú kọ́ mọ́jà pé pípa náà ní oṣù kìíní o ní ọjà sí èyí tó bá kàn já sí pípa sí èsì àmọ́ àmọ́ pa kò lè má ṣẹ̀ṣẹ̀ fún yàn. ẹ wá wò lónìí nìsín ẹni tí èsì fóun ló ní háì ó sì fẹ́rẹ́ háì fún ní háì ọ̀nà oníọ́gbà yọba da iná yọba tọ́ba jẹ́ pé wọ́n mọ iná lò ní wọ́n máa ń fi iná lé oyin ní wọ́n fi pa oyin wọ́n fi pa oyin tọ́ bá mọ iná lò dáadáa tí wọ́n bẹ ti wá àwọn kókó yẹn tí oyin bẹ ti rí yìí sí yọ lọ àmọ́ àwọn ọmọ afáyà yìí pé a ẹni tá a fẹ́ gba àdídùn rẹ̀ yóò fún wa lè tó koro tiẹ̀ náà o yóò fún wa lè tó koro ẹ̀ kò sì ti tọ́jú àwọn ọ̀fẹ́ wọn wulẹ̀ dáná sí wọn tó wọn mú náà tó wọn fi wù wọn iná tó tó bá wọn ti wí wọn wọn fi sálọ. ilé ọ̀dà o ilé ọ̀dà tó bẹ́ẹ̀ náà ní sá bá rí oyin tó bá tó bá bà sí àyè kan tàbí pé á ìdùn wọn kárí tó pọ̀ níbí báyìí o àǹfààní tá ní ni pé ká pe àwọn tó ń mọ̀ nípa ọ̀rọ̀ oyin wọn wá bá a ti kí ni o wọn bá kó wọn tí wọn ti ní wọn ti lè kó wọn ẹni tó lè fún wọn lójú mama ẹni tí ò lè fún wọn lójú mama tó ti bí àtàlẹ àbálẹ ni ó ti kíni o yóò kó wọn má jẹ wọn kó wọn kòsì bá wà lọ da iná tàbá wà lọ wá oògùn gbẹdìdì bọ́ọ̀sì ẹmu wa gbẹdìdì bọ́ọ̀sì wa ẹ̀yin ara mọ́sálásí ọlọ́run tó àná wa o ọ̀pá àgbà rẹ̀ ṣé gbogbo akọ́nà tó kó sínú wàhálà ìbára. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا lọ́mọ mọ́mú wa mọ́mú wa o tá a bá gbàgbé tá a bá ta sí o tẹmọ pé ní wọ́n ti lù wá yìí a olóyin dé lọ́yẹ ká máa pè é olóyin dé bẹ́ẹ̀ bá ti pọ̀ lókè ní o ti mọ̀ pé oyin bẹ ní ayé orí asọ́nso mọ́sálásí gbà yìí yóò tó ẹ̀ márùn ẹ̀ mẹ́fà tá a lé wọn tí wọ́n pọ̀ tí wọ́n tà wá náà kódà tí yẹn bá wọnú yàrá yẹn nìsín yóò tún máa rí gbogbo kíni afárá wọn tó ti tó ti bẹ níbẹ̀ ẹgbẹ́ tàtẹ́gùn tí ẹ bá tún fi tàbí atẹ́gùn fi gbìgbì báyìí yóò tún ó tún fẹ́ wá sísàlẹ̀ nígbà ni wọ́n gbàjọba o wọ́n gba ìjọba níbi tààrà fẹ́ẹ́ tẹni tí ó kọjá bí òmùrà níta yẹn. tọba ti wá rí báwọn tọba ti rí báwọn báyẹn àwọn jama wọ wà pé bírí kótó wọn pé bírí kótó èyí lẹ mọ bẹ́ẹ̀ títí wọn o tó wọn máa hàn mà wọn máa hàn ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àǹsọ̀ fún wa ní ìsìn gẹ́gẹ́ bí àdéhùn tá a kà pé nínú tá a gbọdọ̀ sọ́ra fún nípa àti sọ́ra tí ìbá ti pé nira bá tí ìbá ti sọ òun náà ní pé kéèyàn sọ́ra láti kà máa pa òun pẹ̀lú mi ìbàdí tí ń fò lọ́ba yóò ti mú ìgbálẹ̀ lọ́wọ́ yóò fi wọ́n jáde ní. tọ́ba tún ṣe ràbìrà nílẹ̀ báyìí ó fi bàtà lé mọ́lẹ̀. sàrànà ẹ dákun ẹ má jẹ ká pa wọn mọ́ má jẹ àpá wọn. ìbẹ̀ ni oníbèrè tí wàá máa béèrè wípé tí a bá kúkú lu oyin wọn tá a láwọn oyin wọn wọ́n sì lọ bọ̀ pé wọ́n tún tàfara agọ́ ìbá àti ẹ̀tún wọn mú wọn dáwà tó gba abẹ́rẹ́ oyin a sì ní gba abẹ́rẹ́ oyin kó yẹn wà láàyè mọ́. ẹbẹ kọ ni tó tí ẹkún òdi rẹ ń bá ìdí ọbẹ ètè bọ́ọ̀dà yọọma ni yọọma ni o títí tí ó fi rẹ dí èkú ìrìnrìn rẹ wọlọ́pùtàlà àlám eléyìí agbègbè ìtọ́jú ìwòsàn kì í ti pé a kà ń pa níbi pàpẹ́ ìpalá àpálámà lágbègbè ìtọ́jú ni nígbà tí òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlọ́run ilé ìwọ̀fà lè fi tọ́jú ara ẹni tó a sọ pé bẹ́ẹ̀ yẹn kò sí aburú ń bẹ̀ nígbà tí ìṣe pásítà ọ̀làkùn tuntun láti gba àtúnṣe kiri òkúta àfipá so káfúrásì agbègbè yìí káfúrásì agbègbè yìí gbogbo àwa tí iṣẹ́ wa tọ́jú ẹ̀ mọ́ ọlọ́mọ ogun báyìí òyìnbẹ́ bá ràn fi fi oyin wọ́n mọ̀ sọ fún mi pé a. Ah, àwọn òṣìṣẹ́ táwọn oníṣẹ́ ń pa wọlé wàláyé ọlọ́run ló lè sọ bílíọ̀nù tí wọ́n jẹ ìjọba gbọ́ tí ìyàbá sọ pé òun ní àwọn òṣìṣẹ́ tó ń tó lé ní mílíọ̀nù tí ń wọ bílíọ̀nù kí ní sìn yẹn o tó àwa tá à ń ṣiṣẹ́ yìí ẹ ká rí pé gbogbo ń rọ̀ mọ́ ní mímọ́ tí ó fi rọrùn wípé àní máa kó ìpalára pípa bá àwọn oyè yìí tó náà láti èyí tó bá ń tẹ̀sí tó jẹ́ pé kò lè sí kó má wáyé ọlọ́run ọba ìgbésẹ̀ ló fi yàn pa ẹ̀. eléyìí alá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí òfin ẹ̀sìn ọlọ́run bá ti ta bá bá àkókò pa wọn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní alẹ́ hóde hóde ẹ̀yẹ hóde hóde ẹ̀yẹ hóde hóde nínú sọ́rọ̀ àwọn ọlọ́run ti dárúkọ rẹ̀ àkọ́ ní ní mọ́ta o sọ́rọ̀ ọlọ́run ti dárúkọ bó ti òdì nínú àlùkò àti ìṣẹ̀lẹ̀. nàá ẹ̀yìn béèrè lọ́wọ́ áfíìdù a tí èdè bá wọn áfábọ̀ ń bẹ́ kálẹ̀ fún sọ ọ̀dà kí pé sọ́rọ̀ tó nàbì áfíìdù yọ mẹ́kẹ́ ni jùzù mélòó lọ́ka náà àlùkò àti ìṣẹ̀lẹ̀ mẹ́ta lọ́sẹ̀sẹ̀ ha o sì mọ̀ pé sọ́rọ́tò nàmú ìlọ wà ó sì jọ lójú ó dájú bẹ́ẹ̀ tó lè mú kétí àtàbí òdìdí àyà tí gbólóhùn yẹn wà. tọ́lẹ̀ rántí ọ̀ rántí wọ́n tàfà padà tọ́ yẹn ọgbàjọra tàwíìdì kan ṣàlọ. so sọ́ọ̀tù anam òun náà ni ọlọ́run ti dárúkọ yẹ hudhud ẹ̀yà hudhud ní ìfẹ̀yẹ tó tóbi púpọ̀ ìfẹ̀yẹ tó tóbi púpọ̀ so ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ti àwọn nǹkan tó pọ̀rọ̀ fún anabi wa Sulaiman Ali salatu salam nínú tọ́lọ̀ tẹ̀rọ̀ fún làwọn yẹn náà wà tó sì jẹ́ pé òun náà máa máa sọ ní pé ọ̀lẹ́mìnà yá ayé àná ọ̀lẹ́mìnà máa ń tàkà tọ́ yìí ọlọ́run fún wa ní ó ń nù wá ó fi mà wá sí sọ̀rọ̀ ẹyẹ tẹ́yẹ bá sọ̀rọ̀ ká gbọ́n tó yíyé ọlọ́run fi mà wá kódà wọ́n kú tí nàmi kú lè ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run bá fún wa ọlọ́run bá sànù rẹ̀ nàbí ọba Suleiman aleyhi salatu salam oríṣiríṣi nǹkan lọ́lọ́run tó ní mọ́jísà fún nàbí ọba Suleiman aleyhi salatu salam. nínú rẹ̀ òní pé gbogbo àwọn ṣèyàpín ọlọ́run tẹ̀ wọ́n rọ̀. tòlùkọ́ lọ́nà wọ́n bí ní ṣèyàpín ní máyì yàgò sóun ẹlẹ́kù. ọlọ́run ti àwọn àwọn ṣèyàpín àwọn èso yẹn ọlọ́run tẹ̀ wọ́n máa bá ní bíbáyìí tó bẹ́ẹ̀ ẹ pé ìlú wọn ò ní gbọ́rọ̀ sí rẹ ìyá tó nípa lọ́lọ́run jẹ yéṣu lẹ má ba ń lọ ìrìn àjò tọ́ba fi àárọ̀ rìn débì kan ìrìn oṣù kan ni pípadà ìrìn oṣù míì tún ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún tẹ̀sùn lọ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run abẹ́lẹ̀ mú ìtàn láyà bá lè àhàdé báàdì ọlọ́run jogún ọlá kan fún mi ọlá tó ṣe pé kò lè sọ sí ẹnìkan kámẹ́lẹ́ yìí ló fi jẹ́ pé ńjọ́ tí anabi sallallahu alaihi wasallam rí kan nínú àwọn àlùjánu nínú másìkì ó ní a ah, bá sì pé ọmọ òkú mọ́sálásí àwọn èèyàn bá yọ báyìí tí ìbá ti pé ọmọ àyà ní Sulaiman ti pé ọlọ́ọ̀ pé ọ̀la tí ọlọ́run ó fóun kọ́ mọ́tò sẹ́ni kàkàlẹ́ yìí tò nínú àwọn ẹyẹ tí ó gbajúmọ̀ pẹ̀lú anabi wa Suleiman alayhi salatu wa salam òun náà ní kódekóde yìí. gẹ́gẹ́ bó ṣe pé námúlù náà ta sọ̀rọ̀ rẹ̀ náà nínú ọ̀rọ̀ tí nàbí ulai Suleiman alayhi salatu tó fi gbọ́ náà ọgbọ́ kó sọ̀rọ̀ tó dà wọn àfọ̀ wọn a máa lo aya ti namu yẹn gàgà fún rẹ̀ wípé nígbà tí namlu namlatu tí namlu namla kanú àwọn nam tó ṣe dáwà ọpàtẹ rí báyìí tó sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ti la gbogbo àyòkù rẹ̀ látara àkéjì tó pè bó ti ṣe ń ti darúgbọ ẹnu Al-Qur'an al وقال النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحكمنكم سليمان والجنود وهم لا يشعرون ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa pé nígbà tí wọ́n ṣíra lé suleimana junudu omina jinni wal insi lọ́tọ́ ìfọ̀mù yorùbá ọlọ́run ti kó àwọn ọmọ ogun jọ fún ànábì wa suleimana alayhi salatu salam àwọn àlùjànnú wọn bẹ́ẹ̀ tó àwọn ẹyẹ gbogbo wọn bẹ́ẹ̀ wọn kàn kú parapọ̀ lọ́dọ̀ rẹ̀ wọn lọ hatta idha ataw ala wadi nam wọn lọ wọn lọ títí wọn fi dé òpópónà àwọn àwúrẹ́bẹ̀ ní ẹnu ọ̀nà wọn lọ wọn débẹ̀ wọ́n ti sọ wọ́n ti débẹ̀ báyìí ọ́ọ́lá nàmúlàtò nàmúlà kan wá sọ náà yá àyíká nàm ẹ̀yin àwúrẹ́bẹ̀ tó kù kọjọ́ kóló masakinakum ẹwọnu lè yẹ o ẹwọnu sáyìn láyé àtìmánàkùn suleiman wà junuduhu wà hum láyé ṣòro kọ́mọ jẹ́pẹ́ suleiman àtàwọn gbogbo rẹ̀ wọ́n kàn tẹ̀yìn mọ́lẹ̀ tẹ́ parí mọ́lẹ̀ àwọn òbí ẹni mọ̀ fáwọn tẹ̀yìn kankan. ọ̀sọ̀ gbólóhùn yẹn ẹ rí i pé ó pe àwọn èèyàn rẹ̀ pé wọ́n láti èsì kíkà àwọn òsèké ni ọmọ bá ṣẹlẹ̀ sí wọn. ó tọ́ka ó tọ́ka lórí báwa náà kọ́ tá a bá rí tí ó tá a bá kọ̀ tá a bá pa kéèsì ìjọ tí yàrá dé yọ kàn wá yọ kàn yàn ìmọ̀jọ́ tó bá dé tá a bá pa kéèsì ọ̀rọ̀ ọjọ́ kìnìún àná náà ní tá a sọ ẹ̀rí báyìí yorùbá wọn yorùbá wọn ní tó ní ẹsẹ̀ bá ń jìyà olódodo pé bẹ́ẹ̀ gbà tí ọba ti kíni o tí ọba ti pa kéèsì olódodo tí ọpa kéèsì ni ó ti kíni o òun ló jìyà bẹ́ẹ̀ gbogbo wa lè jẹ pé nàbí yìí láì sọlẹ ìmọ̀ àlẹ́ ìsọlẹ àtọ̀sẹlẹ látara gbólóhùn námlà yìí olùmọ̀ sọ pé rọ́bì yà òzẹ́ẹ̀ni àni àṣùkúrọ̀ nàìmátàkà láti àni àmta àlẹ́yà wàhálà wàhálà wàhálà yìí dákọ̀ fi mọ̀ mi kọ́ mi bí ìsì dúpẹ́ ìdẹ̀rù rẹ tí wọ́n lọ́wọ́ bá ti fún mi ìdẹ̀rà tó tún ṣe fáwọn abínibí mi méjèèjì náà bí ìsì dúpẹ́ rẹ̀ wà ní amẹ́lẹ̀ sọ́ọ̀lì hàn tẹ̀ bọ̀ dákọ̀ kọ́ mi bí ìsì ti tẹ́ wọ́n lọ́wọ́ bá ìrẹsẹ̀ lọ́sì wọ́n ti tẹ́tà lówó ṣe وادخلني برحمتك في عبادك الصالحين dákun pẹ̀lú àánú wọ lọ fi mí sínú àwọn ẹni rẹ tọ́jọ́ ìdílé ọlọ́wọ́ aṣọ ni wọ́n ti fakọ́dà pọ̀yìrì nàbí ilẹ̀ Sulaiman alayhi salam wọ́n wá sàfẹ́kù ẹ̀yẹ. àkọọ́lá máa ń yára àbára lórí. wọ́n bá ní pé a ẹ dákun kí ló dé lónìí mi ẹ̀ màrí ẹ̀yà húdúhúdú lónìí ẹ̀yà húdúhúdú ọ̀wá ni abukana minali abọ́ wà nù àwọn ẹyẹ tí ọ̀wá ni sọ wà nù wọn ni ọ̀wá ni. la lọ́wọ́ àjùbá náà. وقال لأعذبنه أو لأ عذابا شديدا وقال لأعذبنه عذابا شديدا أني فيقول هدو تيري لأعذبنه عذابا شديدا إيا تني فما عبجة أو لأعذبن أو لأعذبن أو لأذبحن tí ìbá ti fìyà tó nípọn jẹ màá ti tù màá pa أو لا يأتيني سلطان سلطان ntí ò ní jẹ ìyà jẹ tí ó sì ní jẹ lè tó kí n pa onítọ́ bá ní ẹ̀rí tó múnádóko tí ò fi wá tọba mi lọ́wọ́ bí kápá wa ọmọnìyàn báyìí náà lọ bìkan yóò ti wá lọ sọ́dọ̀ dókítà èké kan kọ́kọ́ wọn mú medical report abẹ́ ẹ̀kọ́ ni yọ̀rọ̀ àgbà pé ara òun ọ̀yá níwọ̀n oṣù kan tó wọ̀ fi wá ní ìdè subhanallah abẹ́ ẹ̀kọ́ ti wá ní ọlọ́run làwọn àbí èké o wọ́n làwọn àbí rọ́ ọdọ́gbọ́n sí rẹ̀ ó ní bí ọba ti bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí tó múnádóko èyí tó fojú hàn òmùwa àwa náà sì rí i pé nígbà tí ó dé náà pàmò kátà bọ́ ìrọ̀bà yìí ni fàkọ́lá. أحب بما لم تحب به ọ̀pẹ́ kò jìnnà mákàtà kan yọrọ báyìí ọ̀pẹ́ kò jìnnà tí Suleiman sọ̀rọ̀ tán lọ́ba dé lọ́ba ní ahakobi madam tọ́kẹ́kọ̀bi mo débi tó o déri ìrẹ́ Suleiman bọ́lọ̀ ti kí ọ tó ń tọ́jà pé ìrìn rọ̀wáhù rẹ tọ́jà pé ṣahàrù bùdówù rẹ tọ́jà ṣahàrù mo ti débi tó o dé ìrìn àárọ̀ rẹ tọ́sán tó o bá rìn lọ oṣù kan lè yóò fi rìn ìrùn ìrọ̀lẹ́ rẹ sẹ́yìn tó padà náà ìní oṣù kan míì náà ni ní wàá dé mọ̀rọ̀ bàtà ń tọ̀ ọ̀rọ̀ bàtà wọ̀jí tó ga mi sábà ní sábà ní yàtí tó mo wá dé wàá bá ọ láti ìlú sábà pẹ̀lú ìròyìn tó jẹ́ ìròyìn àmàdájú ẹ́ tójú ẹ tó ojú mi tó ẹ jẹ́ kí n béèrè wò náà bóyá bó ṣe rí nu irú ìròyìn bẹ́ẹ̀ kọ́ ìnába ń yàtọ̀ so ìròyìn tó fo tó tó dájú òun náà ni mo mú wa ọ̀sẹ̀sẹ̀ wa sọ àwọn ìrìn àjò tó rí lórí pé tá a bá tẹnu bọ̀ hadithi ọ̀padà ti tẹ̀síìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni so àwọn ìròyìn tó rí ó sọ rí málíkà tó sábà ọba sábà tọ́jà yìí oore àtàwọn àjọ rẹ̀. tí wọ́n ń kalẹ̀ fóònù yàtọ̀ Allah subhanahu wa ta'ala. tó jẹ́ pé ṣaitan ti kọjú wọn kó òbí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tí wọ́n sì jẹ́ nìkan kan tó máa nínú tó tún fún anabi Sulaiman ní pé aha tí bá a ti ha ọba yìí yìí ó ní ìfẹ́ ọlá ọkọ̀ sọ hmm? ìfẹ́ ọlá tó ti gbé ẹnu ọ̀gbà ròyìn nílùú láàpọ̀ ń bẹ̀ kí ọlá yẹn tóbi pọ̀ ẹ̀rí báyìí ó ní ìfẹ́ ọlá sùlẹ̀mọ́ náà sì ní ìfẹ́ ọlá ó di mélòó ẹlẹ́dàá wá wá ń kọ́ náà wá ní ìfẹ́ ọlá ìfẹ́ ọlá di mélòó mélòó ni ó ti gbọ́ lọ́sí ẹ̀kí gbogbo ọ̀padà jẹ́ ẹ̀yọ̀kan náà ni àbẹ́ ẹ̀kọ́ ni ah, ló jẹ́ pé rí àjò tí wọ́n rìn wọn ìrìn àjò bó ti dẹ ọ̀kan náà ìmọ̀lẹ́kàtù sábà yìí wọ́n sá sábẹ̀ ti Suleiman àti kínní àti kejì ńkọ́ ìbẹ̀lẹ̀ abẹ́ ìrẹ̀lẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala. lọ́wọ́ ló fi ní aláì sódò lillahi alladhi yukhrijul khaba'a fis samawati wal ard. kí ló tún ọmọ forí kan lè kọ́ pa tó ti gbé gbogbo táwọn èèyàn lọ pamọ́ lẹ̀ pamọ́ ní sámà yẹn ọlọ́run ìgbẹ́ pátápátá lọ́lọ́wọ́n bá ma wà ní Allahu la ilaha illa hu rabbul arshil azim mahalu bo kini kan yẹn mahalu sajda àforíkalẹ̀ gbogbo òròyìn yìí ẹ̀rí pé tó ta la fi mò ń náà tó gbọdọ̀ òdì ẹ̀yẹ kódekódì yìí sọ̀rọ̀ ẹ̀ lámùsọ̀ pé àgbọ̀dọ̀ sí kíni o. àgbọ̀dọ̀ pa òun náà nígbà tí sẹ́rí àti gbé wá fà àgbọ̀dọ̀ pa òun á sì kí ni o àwa náà sọra pípa ńgbọ̀ jẹ́ ẹ̀sìn ọlọ́run bá lọ sọ pé àgbọ̀dọ̀ pa oníbèrè wa lè béèrè nígbà pa ìyá tó nípa máa ti jẹ́ ah pa sọ yẹ ká àlìfitìnà tó àṣẹ tó mi náà kọ́ à ìlú bàrà ó ń kọ́ lágbára ju téèyàn kú lọ bí wọ́n bá ti pààyàn lápàtàyé ẹ́ ọ̀gbẹ́ òkè wọ́n fẹ́ ṣòwò lágbára bí wọ́n wá sá gbogbo oríkẹ́ oríkẹ́ oríkẹ́ oríkẹ́ tó kú abẹ́ tó bẹ́ sọ́nà fọ̀dọ̀ ẹ̀ tó pé ẹ má nkú ẹ má nkú kí wọ́n fi à alimọ́tò àwòlà wà á sọ̀rọ̀ wà á jìdá ikú lọ́fẹ̀ẹ́ sùn ọ̀dọ́ lè gan lọ lórí tọ́ba débi fún náà pé a ìnira ẹ̀fọ́ ọlọ́run a ìnira ẹ̀fọ́ tọ́ba jẹ́ kú náà ní. wọ́n ní kó wọ́n fi ìyàtọ̀ lágbára jẹ́ wọ́n sì la gbọ́dọ̀ pa kí ló á ní tó dìde nàbí òlọ́ ìwà sọ gbólóhùn yẹn ó tún wá tún kó wẹ́ oní ọ̀là azùbà hànà tàbí kí n tiẹ̀ kú ẹ̀dá kù sẹ́gbà tọ́ba tù táyì náà ni ó tún máa jẹ́ ẹ̀ ń bó ń béèrè sọ bẹ́ẹ̀ pé á ah, tí ọba jẹ́ wọ pé ká má pani nàbí ọlá Sulaiman ò ní ṣe kí ni o ò ní sọ bẹ́ẹ̀. tọ́ èyí tá a fọ fún wa náà ní wípé ìlànà òfin anabi Sulaiman nìyẹn o aleyhi salatu wassalam ìlànà òfin ẹ̀sìn rẹ̀ ni. ìlànà òfin ẹ̀sìn rẹ̀ kì í sì ìlànà òfin ẹ̀sìn wa àfi tó fi ẹ̀sìn wa bá fi ilẹ̀ pé lánàá wa lóko ọ̀rọ̀ pé yaba yìí tó nígbà tí òfin wọ́n ó sì dé òun sọ pé àgbọ̀dọ̀ pé kí ni àgbọ̀dọ̀ pa irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu ẹnu ẹ̀sìn tó pọ̀ ọlọ́run pàmò àlàyé kàlá ń bẹ̀ àlejò sọlá tó sọlá pé kó forí kalẹ̀ fún àádàmà àlejò sọlá wọ́n ti ṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìgbìlẹ̀ èso òun ò ṣe bẹ́ẹ̀ bóun bá tiẹ̀ jẹ́ mí nàlí chain àmàgbà yẹn màláìka ló sì wà jọ náà lọ. ìgbà tọ́lọ̀ sọ pé màláìka ẹ̀ forí kalẹ̀ òun ọ̀gbọ́dọ̀ yọ rẹ̀ kó sọ pé ìmọ̀ màláìka wọn palasẹ̀ ìbálòjọ nù lè ní tí nǹkan bá ti pọ̀ orúkọ pípọ̀ yẹn ní olùrí nǹkan. mo rò bóyá wa nígbà tó bá ti jẹ́ pé ninety nine point nine òun ni màláìka jẹ́ pípọ̀ tí wọ́n yẹn ní àwọn sọ wípé òun àwọn àtẹtẹ yọ ọ náà òun kò bẹ gbogbo àtẹtọ bá wọn wí lásìkò yẹn ti kí ni o ọba wí tọba dé tọlọ ọfẹ kó sí Ọlọ́run tẹjì yẹn rán òun pọ kò sí bẹ kì í pé torí kọjá lè jẹnu ni òfin màmá ti bẹ fún rẹ ó sì mọtòmọtò sí Allah subhanahu wa ta'ala ó sì kó àṣẹ Ọlọ́run ọba ni àwa làwọn yẹn lónìí wọn ní sẹ́rí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ yẹn àbá àtẹnikọ́ ọmọ ọmọkùnlẹ̀ tẹni ọmọ dọ̀bálẹ̀ tẹni ọmọ gbẹ̀kọ yìí ọ̀rọ̀ yẹn clear pẹ̀lú ayé Al-Qur'an. báwa náà bá a bá ti tiẹ̀ ma gbogbo nǹkan bẹ́ẹ̀jà bá sọ nsàlẹ̀ odò ọ̀yẹ káà náà mọ̀ yẹtí ọkọ̀ bí ẹ̀jẹ̀ ayé oyè báyìí ló tí wọ́n ti fi hàn jẹ bàbá gbòdò bọ́ bá sún yẹ kí kòkòrò ọjà dé mú rẹ̀ ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni ibi tá a gbọ́dọ̀ sí rì léyìí à bá a máa lọ ilé ìjẹun kan ọlọ́ba akẹ́mù pàṣírù bí báyìí ọlọ́ba akẹ́mù pàṣírù bí báyìí bísímìláì kúlù àlà wọn dé máa ń gbọ́. lẹ́nu ìgbà tí mi fún mi bí báyìí náà nìyẹn bàbá kan náà ọmọ wa ẹlọ́nkọ́dá fún bàbá wa àtúntò tí wọn ó sì tún jẹ́ kó lè kó tún hàn sí wọn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run kó wá sí wọn lẹ́nu tó ṣe pé yọ̀gbà òdodo. nǹkan gbé wá náà ni pé ọmọ yìí kò sẹ́ẹ̀ sí nǹkan tí àwọn ń bẹ ní dáadáa tí èsì ẹyọ kan ṣoṣo náà ni o náà tà sí pé kó wọn náà ni wọn ní wọn náà làákà àwọn tí wọn ń tẹ̀lé wọn àtọrọ kan lọ́rẹ̀ ọmọ òun bó ṣe tí ọba kìíní báyìí wọn lé ní yọ̀ọ́ náà atẹ́gùn tí ẹ fẹ́ gi rẹ̀ kọ̀ fẹ́ ewé ẹ̀kọ́ tí ẹ ti torí kodò báyìí. mo wá bẹ́ẹ̀ kọ́ ọba mi sọ fún pé tí mo bá ti kí ni ọmọ àná pátápátá ẹ̀yọ kan tí mo bá wá náà nù bàbá ọ̀là àlùbáríkà ẹ̀yọ kan tí mo fẹ́ ọba sọ fún náà nù. èmi tí wọ́n á sọ̀rọ̀ fún ṣé wàá gbẹ́rù dákẹ́ mi wọ́n á sàdúrà fún bàbá mo ní ẹtí fi nǹkan kankan nílẹ̀ tó dùn màmí kan yìí pé ọmọ yìí kì í ṣe wà kókó ní òkú wa kàn tó jẹ́ wà bàtújẹ́ kankan fún yín. ẹ̀rọ kan ṣoṣo fẹ́ẹ́ sọ lọ́rọ̀ pé àdọ̀balẹ̀ àkùnrin àṣẹ kankan. ní bàbá náà lè mọ̀ sọ́nù wí orí kìíní ẹsẹ̀ kìíní pé ìjọba máa ṣe wà nítorí kálukú bá fẹ́ tọrọ ni kò ṣe kí o kò tọrọ. èmi tẹ wá báyìí nígbà tẹ ń kí mi bóòlù ẹsẹ̀ ẹ rí i pé mi tiẹ̀ mi sọ́tún mi mi sósì ntí tó sì ṣe déédéé òfin ẹ̀sìn ọlọ́run ọba tiẹ̀ àsàtẹ́sì wò yìí tọ́ba ti forí gbà kankan nú ẹ̀sìn ṣe láàfin àṣálẹ̀ á ń bẹ̀sí ti ọlọ́run ọba sọ̀tánù owó ọ̀tá alágbèbá ṣe yá àmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ nú àṣà wa tó ṣe pé kò sí nǹkan kan tọ́ka pẹ̀lú bá àṣà àtàkùn rẹ̀ àwa náà ń dé fìlà bọ̀ bíi múra sáwa ni àṣìlò àgádá ìmúra àwọn bàbá wa ni kódà náà múra bàbá wa tọkọ lọfẹ yìí bàbá wa náà tó fi bílẹ onígbésòkòtò kẹgbẹ náà bàbá wa wọ ètò tètè máa délẹ bí ẹ̀yìn àgbàlagbà wọ yìí yóò nípọn lẹ lórí ahọ́n mi ní tí mo mọ̀ pé bófin ẹ̀sìn ọlọ́sẹ̀ ló ń tẹ̀lé tèmi náà yìí sí yìí sí ni sọ pé kọ́ yóò ṣe fún yín tẹ́ ẹ bá ní ọ̀nà míì tẹ́yìn fi máa ń bá sọ̀rọ̀ tó fi lè gbọ́ tí ó fi sí tí ó jẹ́ pé látọ̀dọ̀ yín sí ọ̀dọ̀ rẹ̀ tàbí pẹ̀lú òfé inú ara rẹ̀ kí èyí tẹ̀sí ni wọ́n bá ti ṣe pákó sì sùn ọ̀ ṣùgbẹ́ mi ah, ọlọ́run má jẹ́ kí olùrọ̀ jáde lẹ́nu mi ó wúwo láti gbé kọjá lẹ̀ tàbí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ìmọ̀ àti táàlì mà sétani sọmọ pé tó sà sétani lánàá nù sétani onímọ̀jọ̀ màláìkà lọ onímọ̀jọ̀ màláìkà lọ abẹ́rẹ́ rí báyìí tá à ń sọ bẹ́ẹ̀ fún ọ pé ṣètọ́nù onímọ̀jọ̀ màláìkà lọ. àwọn màláìkà náà sì ni onímọ̀ ni wọ́n ádámẹ́wẹ̀ àgbà onímọ̀ ni àgbà onímọ̀ ni ọlọ́run wá ṣèdánwò fún gbogbo wọn pátá ádámà ló borí ọlọ́run wa ní ẹgbàá bá ádámà ọ̀gá ni ọ̀yà ẹ̀ńtẹ́ fi mọ̀ pé ẹgbàá bá ádámà ọ̀gá ni ẹ forí kalẹ̀ fún. àwọn mọ̀lẹ́ta tó ṣe pé máa dálì báríkà ni wọ́n ń gbé ká ìmọ̀ tó wúlò tó yá yé ẹ́ irú àwọn bàbá wa wọn àwọn lọ́ọ̀lẹ̀ wọ́n forí kalẹ̀ pẹ̀tẹ́ fàdámà ẹ̀wù wọn ti ń jẹ ní àlùbáríkà tó. ìbílísù tó wá nímọ̀ jù wọ́n lọ wá lóun ló forí kan lọ. ẹ̀rí wá tẹ̀lé ètò títí tó ní ìlọ́jọ́ ní ètò. so rírò ètò wọn kọ́ wọn irú ti ìbílísù tó ní kọ́ mọ́ mọ́ orí kan lẹ̀ kọ́ mọ́ tẹ̀ kọ́ mọ́ kúnlẹ̀ kọ́ mọ́ dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀. gbogbo àwọn bàbá wa bá bàbá wa wọ ìmọ̀ tí wọ́n irú kan màláìka wọ́n ń tọ́ ọba ti rágbàlagbà

tó sì jẹ́ pé alihakó khilafu dalik ìdákejì ẹ̀ lódodo torí pé njọ́ kìíní àná tí Allahu subhanahu wa ta'ala pàṣẹ fún àmàlẹ́gbà tí wọ́n forí kalẹ̀ fún Ádámù kódà kọjá ìforí kalẹ̀ sùdúdù náà ta ni wọ́n tẹ̀lé ta ni wọ́n ṣe fún Allahu subhanahu wa ta'ala àti ọlọ́run wọn mú sẹ́ ń wò sí ádámù àjọ yìí àti ta ni wọ́n tẹ̀lé o ṣé ọlọ́run ní ṣe àìmọye ìgbà ládàmọ̀ ti wà tí wọ́n wò ó ṣe máa fi séjọ yẹn náà nígbà tí wọ́n ti fẹ́ yìí ṣé gbogbo ìgbà tí wọ́n bá ti rádàmọ̀ báyìí ṣé ni wọ́n ń wọlé lọ. kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́run fi sàmì ìjọ yẹn lásán náà ní kí ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀ láti ọlọ́run ọjọ́ kan sọ náà sùn. bàbá sẹ́yìn lè gbà kápé wọn bá tọ́nú ẹ̀sìn gan ni tó bá ti ṣe fún lójúmọ́ báyìí láyé tẹ́ẹ̀tì dàgbà tẹ́ẹ̀tì gbó tẹ́ẹ̀tì abẹ́ ẹ̀gbọ́n ti tó wí fún mi àní tí ọmọ ṣe tí ọmọ a àfiwé tẹ ẹ fi wé ni mò ń bá yín yàn nàná rẹ o. subhanallah àwọn mọ̀lẹ́kọ̀ sí ádámà wọn ò kí ádámà wọn tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala o. wọn ò tún rántí omi náà nàbí ọlá Yusuf alayhi salatu wa salam nígbà tí àwọn bàbá rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ gbogbo wọn tán wọ ìlú mísírọ wàhálù ọ̀làwó sọ̀jàdà wọn wọlé gbogbo eléyìí nínú sẹ̀rí àti wọn ni lẹ́yìn ìgbà tó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé law kuntu amiran ahadan an yasjuda li ahadin làmàtò ìmàlẹ̀ àtà àtàlùjúdà li zawjiha tọ́ba tọ́nú ẹ̀ nìyí kẹ́nìkan wọlé fẹ́nìkan obìnrin ní bá kú bẹ́ẹ̀ kan pa láti kọ́ bẹ́ẹ̀ kan máa wọlé kọ́kọ́ rẹ̀ kọ́ máa kúnlẹ̀ kọ́kọ́ rẹ̀ kọ́ máa kọ́ máa kọ́ máa yíká kọ́kọ́ rẹ̀ torí ìwà ọkọ tó ṣe kíni òtó tóbi ṣùgbọ́n àbí ntọ́ba jẹ́ pọ̀tọ́ ni ó túmọ̀ pé kò ṣe kíni òtọ́. tàwọn àhàdìsì mi ṣé tí mùsùlùmí bá pàdé mùsùlùmí sọ lè tẹ fún anábìnrin rárá tó lè ti má gbajúgbajù bági anábìnrin rárá ìyẹn tí àtúntọ́ bá jẹ́ pé ní àtúntò yẹn fọrùn kó ní lọ́rùn kankan kó ṣẹ̀ṣẹ̀ tí ní àdúgbò njó lè gba ọwọ́ rẹ̀ kọ́ bá lọ́wọ́ bí anábì níbẹ̀ sallallahu alaihi wa sallam. ha ìyẹn ọmọ wa ẹ má bá àṣà yìí jẹ́ àṣà sáwùdí nìyẹn wọn ní bàbá ẹ tún gbọ́ pé kì í sàṣà sáwùdí o anábì sallallahu alaihi wa sallam sọ pé kọ̀díjà ikhwanukum min al-Yaman àwọn ọmọ àyà yín ti láti ìlú Yaman o ìlú Yaman fahum awwalu man ja'a bil musafaha àwọn làkọ́kọ́ ìtọ́kọ́kọ́ gbé kàtàwọ́ wa ìtumọ̀ pé kéèké sáwùdí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìbàwọ̀. tẹ̀lé wa tún sọ bá bàbá tẹ̀ sọ ni pé anabi sallallahu alaihi wasallam jẹ́ gbogbo mùsùlùmí ayé ń pa lórí àṣà àlẹ́ lárúbáwá torí kì í ṣe pé lárúbáwá nìkan ló jókòó ti anabi jókòó ní àná tí wọ́n jọ ń ṣèjọba Suhaib ọmọ róòmù ni Salman ọmọ fashion ni àfọ àwọn abilá lùkọ́ ọmọ Ethiopia àtọ́jú Áfíríkà bíbá iná síbẹ̀ èyí báyìí kákúnlẹ̀ ká ṣe gbogbo nǹkan yẹn nínú ṣẹ̀ríà tí wọn yóò ṣe kí ni o lọ́tọ̀ nínú ṣẹ̀ríà tí wọn kọ́ kò tọ́ ọba tọ́ ni àtàwọn àṣìbẹ́ ànábì bàbá aláṣẹ ká ṣe bẹ́ẹ̀. àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ni o òun bẹ́ẹ̀. àṣìláàmù tó ti pé ńgbà tó tọ́ fáwọn tó fi ẹ̀sìn ọlọ́run bá tún fi rinlẹ̀ fún wa náà. ẹ̀rí nu tí ó tọ́jẹ́ pé ó jẹ́ òfin fáwọn tí èso òfin fáwọn nínú sẹ̀rí àti ànábì musa àlè ìṣẹ̀lẹ̀ wọn bá tí wọn bá tẹ̀sìn bá yí wọn ní ààyè kan lára wọn wà bí òkú làwọn òfin gbó tíbẹ̀ òfin kúrú tàbí tí ó fi fẹ̀lẹ̀ tẹ́gbìn bá dà sí wa lára kíláàsì àbòmí fọ tọ́ba dà sásọ ìyàn ara wa abẹ́fẹ́lẹ́ báyìí wọn fi kí àyàn kó bẹ́ẹ̀ tọ́ba dà sá àlásọ kíláàsì àfọ ẹ wo níṣẹ́ tí wọ́n sẹ́yìn. nígbà wọn ṣe pẹ̀lú tí wọ́n ṣe kílẹ̀ kílẹ̀ pè ní tọ́ba fakutulu anfusakum dhalikum khayrun lakum inda bari'ikum fataba alaykum ọ̀yà para mu. táwọn bá tẹ̀kí la ṣe àṣẹ ìṣèkfà àṣẹ tọ́ba àṣẹ ìṣèkfà. nígbà táwọn tọ́tọ́ fún wa ọlọ́mìyá yóò lẹ́dí ní amanu kò alaykum as-siyam kama kutiba ní alladhina min qablikum. àṣà àwẹ̀ lọ́rùn àyàfọ́ yìí. gẹ́gẹ́ bá a ti ṣe lára rẹ̀ fáwọn tó jẹ́ ọ̀tọ̀ta lò yìí. ìpayọ̀ ọlọ́run ọlọ́run wà lápọ́dé wà sọ iná lẹ́sìn náà wọ́n tún kìtà àdàmì kan bí wọ́n wá ìjà àti ìjà lọ àti sàsọ́ọ̀lẹ̀ fáwọn tó wá sáájú yìí nínú ọ̀tá fún tíra sáájú àti sàsọ́ọ̀lẹ̀ fún wọn àtẹ̀yìn náà ìpè kẹsẹ̀ kí ni o ìpayọ̀ ọlọ́run. a sọ pé yẹn inú ìṣẹ̀lẹ̀ àná nínú sẹ̀rí àti sùlẹ̀mán ló ti tọ́ ṣùgbọ́n nínú sẹ̀rí àti láàbù ti wá ikọ́ kò tọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ká tó sọ pé ànábì wa sùlẹ̀mán àrí ìṣẹ̀dá kọ́kà ṣe ìlérí yẹn ni kí gbogbo àwùjọ àwọn tí wọ́n ń fẹ́ nírọ̀ ààrẹ fún wa pé èèyàn ò ní sá láti wá àtikọ́ gbáyà ẹ̀yìn fi ìdẹ́rùbà òní àti pé tí húdùhúdù kan bá fi dé òun náà láti wá èrè tó nítumọ̀ tó jingiri kó láti wá wá gbogbo ẹ̀wọ̀n èrè tó sì wá wá yẹn ọba adẹ́dà sẹ́kìnì o kò fi ilẹ̀ kó ní ọ̀rọ̀ húdùhúdù tó òfin ẹ̀sìn ọlọ́run kó ṣe ilé ìwọ̀ látọ̀rí ahánẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ìgbé ẹ̀yẹ húdùhúdù kò sí inú ẹ̀yẹ tá a sẹ́kìnì o tá a máa ń pa á ẹ̀yà kọ́tọ́kọ́tọ́ yẹn tí ẹ kọ́ náà níbi kókó méjì lórí bẹ́ẹ̀ pé ẹyọ kan lọ kínní ẹyọ kan lọ kínní ṣùgbọ́n níbi kókó méjì báyìí wọ́n sábà ní lórí báyìí òfin ìfẹ́ lọ́sọ̀ náà lè wọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wọ́n sóràtì sóràtì ni ẹyẹ tá a ti ń wá ìtumọ̀ rẹ̀ títí àtẹ̀ráwò rẹ̀ ṣùgbọ́n àti ìmọ̀ bí òṣèré oríṣiríṣi ẹyẹ ni àwọn èèyàn pè é wàtàbárẹ̀ ní tí ó lè bá wa sọ sí ìbẹ́ẹ̀bí báyìí náà kò sí báyìí ìbẹ́ẹ̀bí o tàbárẹ̀ ní tí ó bá wa wò tó àwọn kan pè láwọ̀ kó mi pè ní nǹkan mi ṣùgbọ́tọ̀ gẹ́gẹ́ bá ti sọ àwa tí tá a bá mọ̀ àbá ti ṣẹ́ lórí ẹ̀sìn ọ̀tọ̀ tíra ta lérò pé ẹ bá wọ ẹni tó bá mọ̀ tó ẹ wá wọ ẹni tó bá mọ̀ tí ò sẹ́ńtọ́ mọ̀ wọn kọ orúkọ rẹ̀ náà sí ilé ìbò ọkọlùkọ rẹ léèkó tẹ̀lé àwòtá iná àbàtún yìí. Sùwẹ́yẹ yìí òfin ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe pípa tiẹ̀ náà ó ṣe lé wọ̀. قال البيهقي الإمام بيهقي فقير رجال وحديث وجاء رجال صحيح وطلع الأعداء قال البيهقي الإمام البيهقي في صحيح هو أقوى ما ورد في هذا الباب حديث يوان إنه أما حديث لا بارج إنما أحاديث تواني وجونا وفيه دليل على تحريم قتل ما ذكر وفي جاي في ربني به lórí jíjẹ ìwọ pípa gbogbo àwọn nǹkan tí wọn kà fún wa nínú rẹ̀ wọ tàbí mọ adìrìhà wọn tó rí gbámú bẹ́ẹ̀ nínú nǹkan tá a lò rí gbámú nínú àìpa wọn yìí òun náà ni kó dé ìwọ láti pé ká ṣe kíni o ká jẹ wọn àti sọ pé níta àpá táyè láti kíni táyè láti bọ̀ nígbà wọn ti láàgbọ̀dọ̀ pa wọn. lè anahu lọ hàlá lamanaha anilkọtù torí pé tó bá jẹ́ pé wọ́n tọ́ láti jẹ ni òfin ẹ̀sìn ọlọ́run ní pàṣẹ àdéhùn sì ní pa láṣẹ pé àgbọ̀dọ̀ pa wọn. وتقدم لنا في هذا الاستدلال بقنا أوتي تقواد فوا نبي إوائل إلينا بحث لواجب تسواج تقواد وتحريم أكلها jíjẹ wọ jíjẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí òun sì ni rọ́ọ̀kì olùdìbò òun níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ ibẹ̀ ni wọ́n fi sí púpọ̀ ọ̀ wọ́n fi kúlẹ̀ wà kídà sí ìlà bọ́lá ẹgbẹ́ níbi ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tọ̀ wọ́n láwò fún náà wọ́n pè ó tọ̀ níbi gbogbo ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ìyapa ń bẹ níbẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ilẹ̀ nàmúlà àyàfi nàmúlù nìkan àwúrẹ́ mi yẹn fàgbọ́ àhírò ànámọ́ tàhímù ha ìjìmá òun wà dáadáa pé ẹnu gbogbo àwọn olùmọ́kò lórí kíni o lórí jíjẹ wọ rẹ ṣùgbọ́n àtẹ̀yìn àtẹ̀yìn gẹ́gẹ́ bá a ti sọ ní tí wọ́n ti lá àgbọ̀dọ̀ pa bó o láti ṣe kíni o bó o láti fẹ́ jẹ tá a bá ti bọ́n bí pé wọ́n ní á pa tá a sì ti káwọ́ ló tà pa fẹ́ pé wọ́n máa lọ lálàáfíà ara wọn náà tòó súnmọ́ kọjá pé ìyapa tí ọmọ wà lọ́dọ̀ àwọn olùmọ̀ ni pé tọ́ba jẹ́ kó kú náà kọ́ àbí pẹ́ nìkan pa ṣé kó wéèsì ni àbẹ́ ètò ìforí ju wallahu ta'ala a'lam òun náà ni pé nígbà tí wọ́n ti ṣe pípa wọn léèwọ̀ jíjẹ wọn náà ò ṣe kíni o yóò jẹ ìwọ̀ jíjẹ wọn ìwọ̀ ni yóò ṣe kíni o náà ni yóò jẹ so eléyìí níbi tí ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n fi sí àtòrí pé ọkà sì balẹ̀ sí irú ìṣesí iná púpọ̀ sí ọba rí bẹ́ẹ̀ àti pé nínú àwọn àmì gẹ́gẹ́ bá a sọ síwájú tá a fi máa mọ ẹran tá a lè tá a lè jẹ òun náà ní pé tí wọ́n bá sọ fún wa pé àwọn gbọ́dọ̀ pa àní jẹ wọn náà tàbí ìtàn ní pé tá a bá ti rí kásá pa wọn dànù àlè jẹ wọn tó àwọn náà ní pé bẹ ní inú hadithi yìí òun náà ní àwúrẹ̀ bẹ àti kòkòrò yín àti ẹyẹ kódekódù àti ẹyẹ àwòkó gẹ́gẹ́ bí àṣìṣọ yìí bá ń jẹ́ pé ẹyẹ àwòkó náà òun náà lọ́wọ́ ń jẹ́ ẹyẹ tá a dárúkọ tó ń ṣe lọ́wọ́ tó tọ́ kó láti fẹ́ ṣe àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yẹ báyìí hmm? àwọn àlùfáà oògùn kí wọ́n bí ṣe wọ́n lórí ọ̀dà lọ́sàájú ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà di ọ̀dà kódà wọ́n tún máa pe àwọn èèyàn bẹ́ẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni wọ́n lè láwájá awórókó ni ẹ́ abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn sáńbẹ̀ tí wọ́n jẹ́ awórókó káàkiri kẹ́yìn ẹ̀ ah. so èròǹgbà àwọn èèyàn wọn náà ní pé táwọn bá mú ẹyẹ yìí orí rẹ̀ táwọn bá papọ̀ mọ́ nǹkan tí gbogbo ẹ̀ bá kúnra wọn tí wọ́n bá gbé fẹ́ nìkan ohun rẹ̀ ọ̀ yá yìí ohun rẹ̀ ọ̀ yá yìí ó ti pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tọ́ba jẹ́ yẹ ìgbà ní kọ́ kí wọ́n ní ọmọdé àròyé yìí hàn àbí ìdìbò ìbáka náà kọ́ àròyé yìí hàn tó ha gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀dá kan ìjà lọ jáwọ́ ó jẹ́ pé sẹ̀rí ìsìlámù ní jíjẹ náà láyéláyé orí rẹ̀ tàbẹ́yà ara rẹ̀ kan ò lè fi kóhùn lódùn tó bẹ́ẹ̀ àdámọ́ ọlọ́run tọ́lọ́ ti dámọ́ yẹn torí pàǹhà tá a wò yí oríṣiríṣi lọ́lọ́run ọba ìdẹ́gbẹ́ ọ̀làdà fún wa tìbá àná máa fi ń bẹnu wa ẹni tó ti pé tọ́ba lòun ó pe gbólóhùn kan tí ọba ti pààrẹ̀ nígbà ogún kò lè dín ìpìlẹ̀ kan tọ́ba ti gbìyànjú àti ra káàdì mtn hundred naira láti pe bàbá rẹ̀ àti kí ó ti pé ó pè lò táàmì yóò ṣe kí ni yóò fò yìí òkú tó rí bàbá pé yìí torí ẹlòmí o ti máa wọjí àkàlẹ̀ yọmọ wọjí àyọmọ wọjí àti yọmọ mi tètè tètè tí báyìí kótó ti pé yóò pè wọn sì ní akíló ló pè bàbá lọ́ọ̀yà pẹ̀lú o yọ pẹ̀lú àwọn lábáwọn náà sọ pé yẹ mọ́lù lùmùtàlájú lẹ́jọ́ àdídàwó wà lọ́wọ́ bá a dàhé akíló ló parí ọ̀rọ̀ rẹ̀ o lè pẹ́ o náà ta parí ọ̀rọ̀ tèbá hàn kàn ẹni tí màá kí lólo wọ́n mọ̀ ní akí wọ́n lẹ́nìkan lọ yáyá. tí ẹ bá sì wú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú bọ́lọ̀ sí sẹ́wọ̀n wàlọ́ọ̀ni ẹ máa dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí bó ṣe ṣe ẹ wú ọ̀pọ̀lọpọ̀ yáyá kọjọ òkúkú kọjọ kankan lẹ́sẹ̀ máa rẹ lónìí tó bá dé nìkan báyìí yọmọ ogún nálẹ̀ ni yọmọ ogún nálẹ̀ bẹ́ẹ̀ sì ha tẹ́lẹ̀ yìí bá ń sọ̀rọ̀ ọlọ́run ló mọ tó lè ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ìlẹkẹ ọlọ́run fẹ́ kíyà abẹ ọjẹ ọlọ́run fi gbé ìsọ̀rọ̀ bò lọfi gbé ìṣirò ìsọ̀rọ̀ lọfi gbé bò. tẹ bá wẹlò míì kò kí ló lò ṣùgbọ́n tí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ò lẹ́nu ẹ̀ nígbà tí mo wá wọ́n sí ọ̀wọ́n wọ́n wá sọ wípé ẹ wò pé ah, ọ̀rọ̀ ló ti ti polo báyìí ọ̀rọ̀ yìí àbẹ́ yóò fura bẹ́ẹ̀ ni ọlọ́run yìí bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ṣé o fi hà ah, ẹ dákun ẹ lọ wo ahọ́n ẹni tí ń sọ̀rọ̀ ẹ wò sáhọ́n ẹlòmíì bákan náà làhán wọn ti rí nínú bọ́lọ̀ ti dáhán àṣẹ tọ́lọ̀ ń pa kókọ́ màá ṣe náà ẹlòmíì sì máa sọ̀rọ̀ wàlẹ́ ọ̀ka máa sọ̀rọ̀ ní ẹ̀ nígbà kankan yé nu rẹ̀ ẹlòmíì sì sọ̀rọ̀ bí ẹ báyìí wọ́n sì máa fa kò mọ́ òkú yọnu rẹ̀ àwọn kókókókókó tó nítumọ̀ wọ́n máa fa yọ. ẹlòmíì bá sọ̀rọ̀ báyìí pé á ah, ọ̀rọ̀ rẹ̀ yóò ti àátù wá lára ohun rẹ̀ o nígbà dàbí pé kò kò ní mú lẹ́rù àtàlọ́ láti ọ̀hún àdúgbò ẹ̀ ìyẹn wá lóun fẹ́ ka Kùránì bó ti fẹ́ máa bú ka Kùránì ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹwà rí ẹlòmíì wọ lọ tí bá ń sọ̀rọ̀ báyìí Ọlọ́run fún ní ẹdùn àwọn bàbá òní a mo gbádùn nàṣí àpá àlágbájá ó ní fàtà ẹrí wọn ni mo gbádùn nàṣí àrẹ ó dé kíni o ó ní fàtà àbúgbọ pàtó ha ọjà ń tọ lẹ́nu a ó ní fàtà àkọ nàṣí àrẹ ọdà máa wọlé lára ẹrù ń tọ́lọ́wọ́n bá fún afáwà bọ́mọ́sálà ṣáàrì. رضي الله تعالى عنه وارضاه قال لقد لقد اعطيت جزمارا من مزامير ال داوود ahọ́n iná ni ẹ̀wò bọ́lọ̀ ti ṣe. bọ́lọ̀ ti dá àwọn ahọ́n wa nù tó ti pé sísọ̀rọ̀ wa ó sì yàtọ̀tọ̀ síra wọn. tọ́ba jẹ́ pé pẹ̀lú kéèyàn jẹ orí àwòkọ lòun fi máa ń dùn àwọn yẹn ó ti fẹ́ fi ọkọ̀ ọ̀ torí a rí àwọn tó ti pé kò tiẹ̀ sílẹ̀ rárá bí wọ́n bá tẹ̀ wọ́n kò lè ṣiṣẹ́ kankan má jà tara wa ìtọ́lọ̀ nǹkan ní tẹ́lẹ̀ náà ìtọ́lọ̀ nǹkan yẹn ẹ̀ńtọ́lọ̀ nǹkan yẹn wàá ní fún agbàkọ́ agbàkọ́ ló ń kó òun wọ́n á tẹ̀sẹ̀ ń wá sórí kìnnì kan tó ti kú ẹsẹ̀ kìnnì kan tó ti kú. ẹ dákun ẹ jẹ́ àṣọra ní gbogbo àwọn títí wọ̀nyí gbogbo ẹtí kẹ́kọ̀ọ́ ẹ̀sì pápá jùlọ àwa tá a tún kọ tó yẹ pé ìlànà súnmùnà la fi ń kó ẹ̀kọ́ wa yẹ sọ́ra bíi gbogbo pàtìpàtì. ẹ̀tọ́ àti pé ẹ̀kọ́ rẹ̀ ti ń kọ́ tọ́jú kọ súnmùnà yìí ẹ̀kọ́ ẹ̀sì islam yìí kọ́ bá tún lọ pẹ̀lú onísúnmùnà kọ àyà ń pa wa lórí ẹ̀. nítorí pé kò sọ́gbọ́n tí ó dá ọ̀pọ̀lọpọ̀ bídáhùn yẹn díẹ̀ tí ọmọ arápálá wọnú téèyàn bá ní àjò tó nítumọ̀ èyí ọmọ rírì yẹn sí màláìka láàrin wọn èèyàn náà sì ti jò tán àfi téèyàn bá tún láwọn àyè míì téèyàn ti ń gba gbogbo pàǹtí yẹn dànù táwọn ti fáírọ́ọ̀sì sọ gbádùn ti bẹ láàrin èèyàn lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti ń sọ yẹn báyìí òun dìlì tiẹ̀ dànù ni ń dìlì tiẹ̀ pátákà ni kódà kò ní fi sílé ilẹ̀ lásán o yóò tún pọ̀ gbogbo sílé ilẹ̀ náà yóò tún dáhùn náà yóò tún ná tí ì béèyàn bá lọ kí ó lọ́dọ̀ ní bíbí à bíbí à ni ó làpá láwọn ọdún ayé rẹ o bẹ̀rẹ̀ lọ́nà tí wọ́n fẹ́ kó wọn wẹ̀ wọ́n ti sọ àyìnbá mo rí lè sí o tilẹ̀ jẹ́ pé tí a bá tún ṣe báyìí yóò máa paná bí ti lọ ẹjẹ́ àti pẹ̀lẹ́ ẹjẹ́ àkùnfò lè tọ́lọ́ subhanahu wa ta'ala ẹ̀yà ayé kò tọ́ àbí àwòkú àbí ẹ̀yà àwòkú tá a sọ̀rọ̀ rẹ̀ yìí kì í táwa sọ pé òní ọjà òkú padà sára wa òní ọjà lóhùn tàbí bàákà tàbí ẹyẹ ọjà ní àsọ pé ká lè máa àlàyé ọ̀rọ̀ ọ̀gbìn rárá ẹ̀mú ọlọ́ọ̀tọ́lọ́ fún yàn ẹ̀dá lè ti sẹ́tọ̀ nípa mímọ gbọ́ọ̀rọ̀ àwọn tí wọ́n dájú tọ́ọ̀rọ̀ káyọ̀ pé gbà gbọ́ọ̀rọ̀ àwọn tí ń dá tọ́ yẹn tí wọ́n ti tọ̀rọ̀ yẹn òun náà lè máa tọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà rí gbogbo àwọn ọmọ wa fẹ́ẹ́ bá bíjà wọn lọ ń wò ní kànrànkàn làwọn wọn wò ọmọ máa fọ́ gba orí lónìí èmi ni mo sọ̀rọ̀ èmi mo sọ̀rọ̀ kíníkíníkíní kan kan oná máa bí àwọn tó kiri wọn ti pé sáà bàbá wa ẹ sì máa wò náà ọmọ náà gbádùn ó wá gbọ́ muhammadu ayo rahimahullahu ta'ala rahmatan wasi'a báfa yẹn ti tẹ́ Kùránì wéléwélé tó ń tẹ wéléwélé wọn wá gbọ́ kódà bóun rẹ̀ ò bá dùn ní àtidùn tí wọn yóò máa fà á bí wọ́n ti ń fà á yóò máa kí wọ́n ṣe kí. ìṣiṣẹ́ tó nìyẹn ọ̀nbọ́ àwọn tí wọ́n ń wí bákan tó ń wí bákan tó ń wí bákan ìwọ náà wá ń wí. ẹ̀yin máa yà wọn kú tọ̀ báà láwọn tó ti kọ́ ń ṣe kútùbà tó ti bẹ́ẹ̀ di káwọn èèyàn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn kọ́ sí bí wọ́n ti ń ṣe kútùbà wọn yẹn bí wọ́n ti máa ń sọ̀rọ̀ yẹn wọ́n ti máa tó tẹ̀lé ra wọn yẹn wọ́n ti sọ náà ni. ìyẹn èyí ń da tó bá ti jẹ́ pé lórí dáadáa ni. béèyàn bá ti jọ wọ́n tán jíjọ yóò sùn mọ́ kì í ti pé orí àwòkọ orí ẹyẹ ìgbà tàbí orí kíntún ni ìbáka ènìyàn máa lọ jẹ tó dàbí èèyàn bá sùn wọn lò dórí àṣẹ àlùfínà tó ń bẹ ní ojúlé àṣẹ ẹ subhanallah bí èèyàn bá ní ìmọ̀ tó ń jẹ́ pé gbogbo tójú ẹ̀ bá rí lè tèrè máa ń sọ wọ́n ní ìdí adìẹ ló ti kí ni ló ń jẹ. àìmọye ìdí adìẹ tá a ti jẹ nínú wa bí tó à ń rọ̀ wá o eléyìí náà la sọ pé tá a sọ yìí náà bá pé wíyì gbogbo àwọn nǹkan tí wọn fi sọ pé èèyàn wá ilé káàmù ìjà sọra o ìjà sọra lọ́pọ̀lọpọ̀ fẹ́ ṣe wàhálà wọ́n sì fẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe wàhálà wọ́n fẹ́ lówó lọ́wọ́ tẹ̀rí ìgbìyànjú lẹ́yìn ìgbàlálẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo okùn pàdé èèyàn fi wá mímọ́ èèyàn wá èèyàn bí ọlọ́run yóò sì wàhálà wọlé ìtàkùn sáàbù tàhámàlúhà balẹ̀ ẹ̀lmù kẹ́ ìfàyà kú wòlò tọ́wọ́ yẹ pé láti kówó jọ ọ̀rọ̀ ọ̀run láti wá kó màjọ ńkọ́. bẹ́ẹ̀ bọ̀rọ̀ alágbàtà yẹn lẹ́ẹ̀kan dààmú ara yín lẹ́ẹ̀kan dààmú ara yín nìkan ẹ bá ti wá orí kíní orí kíní orí kíní ẹ bá ti mú afọ àní ìsìn à lọ́yìn rọrùn lẹ́ẹ̀mọ́ ẹ̀mọ́ mú kíní ẹ̀bọ́ ta àti táwọn yẹn bá gbóhùn ìlú nìwó bíi á tóun táwọn gbọ́ lánàá tí òde bọ̀ ńkọ́ ni kò ṣeé ṣe o àwọn oníkàlùkù wa kí ọlọ́run bá kó wọlé agbára tó kú rẹ̀ kó dá kó tó ti wà kó ṣèrọ̀ ṣèrọ̀ àti èyí tó gbọ̀ ọlọ́run bá kó ṣe fún wa ọ̀sán náà lọ́wọ́ ọ̀sán náà lọ́wọ́ ta ẹnẹ́rẹ́ yìí tó fún mi wàhálà àlejò ọ̀sán àlejò ọ̀sán náà tẹ̀síwájú kẹfìrọ̀. ìyá béèrè ni pé alẹ́ nìkan ni pé sọ́dọ̀ tó bá dá kó kà ní nàìjíríà ló ka oṣù rẹ̀ wọ́n ní ẹni yẹn sọ wípé a lè gbára lé báwọn ọ̀gbára lé ń ta wípé ìdí wọn gbà wọlé àwọn kan kọrọ ní ọ̀rọ̀ tí ọjọ́ òdodo ni bọrọ ní ti da àkókò sí kí ni o ọjọ́ òdodo nítorí pé ibùyọ òṣùpá ó yàtọ̀ tó síra wọn eléyìí sì ni tí ń bá kóòtù ọ̀rọ̀ ẹnìkan fún wa ọ̀rọ̀ ṣẹ́kọ̀ ẹ̀bínú ọ̀sẹ̀ mi ni màá kóòtù tá a bá ti lọ wo àṣẹ́rẹ̀fẹ̀ mọ́mútẹ́ aláìsíláàjì lè mọ̀ sẹ́fìnẹ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ orí lóṣù ká lọ wo ọ̀rọ̀ wa tí wọ́n sọ bẹ́ẹ̀ dáadáa osùnmọ́ tá a bá tún wọ báyà fatawa làkìdá wà lẹ́ka ní islam nípa olóṣù náà so àwọn pé a a lè gbára lé ẹnì kankan bẹ̀ ju orílẹ̀-èdè tá a ti kíni ò tá a wà lọ àdéhùn àfàwọn àbílẹ̀ àwọn àkáàsì àti tìkúrẹ́ ìlú táwọn ní oṣù nígbà kan lọ́jọ́ péjọ́ kejì wọn ló oṣù ní gómi tó ń bẹ̀ lọ́jọ́ pé èèyàn ò rújú rárá bó ti kó mọ́ sẹ́kọ̀ọ́ ẹ̀bí náà tẹ̀mí rahmatulah ta'ala wọ́n sọ nígbà tí wọ́n yí pé ojú pọ̀nà oríṣiríṣi la fi ní sọ yí pé ọ̀pá dandan kọjá pé tí kọ́ńtì kan bá ti rí oṣù gbogbo mùsùlùmí ayé ló ti rí wọ́n ní àkọ́kọ́ bí oṣù ṣe ń yọ nílùú pọ̀ kan ọjà jura wọn lọ rírí rẹ̀ ó sì tún jura wọn lọ wọ́n ní nìtẹ̀ǹtẹ̀ ń bẹ ní Maghrib agbègbè gàr agbègbè ìwọ̀ oòrùn làwọn wà rírí oṣù tí wọ́n pè sẹ́ni tí ń bẹ ní sẹ́wọ̀n mọ́ṣírí pẹ̀tọ́ bọ̀ ní ìbùlà òun ó tètè rí oṣù àwọn ará sẹ́ríkù làwọn òun ó tètè rí so ju kára ẹ̀ lómi ò tètè ní o ó tètè rí lọ bàbá wa mú àwọn àpẹẹrẹ wa wípé lápẹẹrẹ ní ìsìn ní sọ̀rọ̀díyà lọ́dọ̀ àwọn wọ́n ti rí alifajiru ti yọ fajiru sì ti yọ lọ́dọ̀ tiwa wọ́n ní sáà níjẹ sàhóòrò mọ́ wọ́n sáwọn tó ti rí oníjẹ sàhóòrò wọ́n lè sì nípa jẹ sàhóòrò. àbí ẹ̀kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni kéèyàn sọ pé tọ̀ alifájúrò ti wa ṣùgbọ́n àgbọ̀ tó ń kó wa lùbáyìí pé kò ti yọ lọ́dọ̀ wa wọ́n ní sáà sọ pé nígbà tí fájúrò ti yọ yẹn àwọn tó yọ náà sọ pé rárá nígbà tí ò ti yọ ní ọ̀dọ̀ tí wọ́n lọ àwa náà fi yẹn wọ́n ní rárá nítọ́ yọ náà láti kíni láti lórí tó ìyẹn lọ ọwọ́ ìlú orí pé ó sì ń bá wẹ̀ bọ̀ ní tó lè ka wákàtí tí òun lè ti wọ̀ òun sì wọ̀ bí tó di wọ́n ní sí yóò sì òun ní sí wọ̀ nígbà ọjọ́ pé òun ò sì ṣe kí ni o kò sí wọ̀ wọ́n tóun bá wọ̀ ní sọ̀rọ̀dí yàrá yìí tóun sì wọ̀ ní orílẹ̀-èdè mi tóun sọ̀rọ̀dí àtọwọ́ yẹn táwọn ṣe tọ́ọ̀rù wọ́n ní sáwọn ṣe tọ́ọ̀rù lọ́dọ̀ sí wa rárá wọ́n tọ́ wáyé pé gbogbo àwọn nǹkan ìtì yàtọ̀ kí la fẹ́ máa ja ìṣẹ̀lá fìlìmọ̀tọ́ rẹ̀ yíyapa yíyàtọ̀ yíyọ oṣù kí la fẹ́ máa kọ́kọ́ pọ̀ yàtọ̀ síra wọn sí wọn lọ yàtọ̀ lórí ìbísọ̀ ìrírí. kódà Sheikh Al-Albani rahimahullah ọ̀gá làwọn sọ pé èyí táwọn kẹrin tó fẹ́ẹ́ lè kó gbogbo ọ̀rọ̀ yọ ni pé àwọn kọ́ńtírìsì tí wọ́n bá jọ pààlà wọ́n lè lo ẹgbẹ́ ara wọn tí wọ́n jọ tẹ́kí ni o tí wọ́n jọ pààlà ẹ̀ mọ distance bẹ láàrin wa àti mọ́mílákà yìí. so kìí sòdodo fún yẹn ni o ká máa yíyọ oṣù tiwa gẹ́gẹ́ bí wọ́n ti láǹfààní ẹ lọ wò ó láyé ẹ lè sọ fún sọ̀rọ̀ bí àpò wọn lóṣù ní kankan ìsọkò tó gbọ́ ẹ fi èsì kọ́ sí ilẹ̀ ẹ sọ fún pé kò fi gbà wẹ̀ tàbí kò fi tìlù tàbí kò fi ka òkà láyé òní karọ́ ẹ̀ kìí sáfàwọn nìkan lórílẹ̀‐èdè mùsùlùmí ti ń bẹ láyé àbẹ́bẹ́ ẹ̀kọ́ ni so orílẹ̀‐èdè tó sì gbọdọ̀ fẹ́ràn òdodo ni wọ́n gbà wípé yíyọ oṣù tàwọn òun náà ni yíyọ oṣù ọ̀rọ̀ ti pọ̀ táwọn olùmọ̀gá ti sọ nípa wípé bí wọn bá jẹ kí wọn bá rí oṣù níbí ìbàyí ní oṣù léyàgá oṣù rẹṣíjà sọyà pàṣẹ ti ru oṣù rẹdíà pé tí wọn sọdún àbí wọn ò ní sọdún àwọn afáàṣẹ kíra lórí ẹ tipẹtipẹ sí ìfàsìkò yìí ìlú ìtẹrí tó ṣẹlẹ̀ nọọsì àwọn afáà sọ̀rọ̀ lórí ẹ náà ṣùgbọ́n ètò kan lè jẹ́ kí kẹ́lí máa wó kò níbi yẹn ni pé kágbà ìpéǹgbọ́ jẹ́ kọ́jọ́ arọ́pà yẹn náà káfọ́ ẹ̀ka sílẹ̀ fún wọn nígbà tó jẹ́ pé nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjọsìn bí ò sí pẹ̀lú rẹ̀ tó jẹ́ kó so papọ̀ máwọn yàtọ̀ sáwa tí ò ti sí bí oṣù yòókù abẹ́rẹ́ ni ní ìsìn ẹ̀mọ̀ pé tó ní ṣe pẹ̀lú hajj ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ẹ̀yìn lè abẹ́hà ó ti sún papọ̀ má yìí yẹn láti ju ọdún sẹ́lẹ̀ tí rọmọdọ́nù sún papọ̀ mọ́ tí òdòdó ìjà yóò ṣe kí ni o kò sún papọ̀ mọ́ àwọn oṣù yóò kò sún papọ̀ mọ́ aláṣẹṣẹ láláṣẹ ọmọ jẹ ó sì dá kọjá pé tá a bá gbà pé èèyàn láláṣẹ orílẹ̀-èdè kan tọ́jà láṣẹ mùsùlùmí ibẹ̀ ojúṣe ẹ̀tọ́ wa ní ká ṣe kí ni o ká sà ní aláṣẹ ó tún àwà bẹ́ẹ̀ tá a mọ̀ pé ìjọba sọ̀rọ̀ díà náà ní pekin ní o àkóso gbogbo ṣe fìyà orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ní ìbùyọ díẹ̀ òun kálukọ́ ọgbà títún pẹ̀lú ẹ̀ ó ní òní jẹ́ kọ́rọ̀ ọ̀fọ́ká ní ìsìn tá a bá wà bíbá ilé ìsìn ní orílẹ̀-èdè nàìjíríà táwa kan sọ pé sọ̀rọ̀ díà la fẹ́ wò táwa kan sọ pé òkè sòlùtọ́ ọ̀tọ́jà láti la fẹ́ tẹ̀lé tó jẹ́ pé náà lọ́ba àmójú ṣùgbọ́n ọ̀kan sọ pé tá a bá yìí àwọn oníṣe kíni àwọn oníṣe káwọn sọ pé rọ áfíìsì òdì mẹ́rin àtúntò fífi táìmù pé bàbá ìlà láti bẹ̀rẹ̀ àtúntò sọ pé gani ni gani ya fi jù àwọn kòrè sílẹ̀ kò ń bẹ lára àwọn haúsá kọ̀ọ̀kan náà àtàkì láàyè ẹnitọ́ fọ́jú nù tí wọ́n ní gbàwẹ̀ nìtúmẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ẹnitọ́ bá fọ́jú tẹ̀ bí ò ní gbàwẹ̀ nìtúmẹ̀ torí wọ́n ní áàyè ni òun ò ti rí yìí ìwọ tó súnmọ́ gan ọ̀rọ̀ ní gbọ́ kò rí wàá sọ pé tọ̀ wọ́n ti padà rí o tẹ́lí níta sọ ohun tẹ́ sọ fún wa náà kọ́ pé lẹ́yìn ọ̀gbà wọlé náà fọlẹ́ náà tó wa sọ fún mi ó ti débi náà bá rí o. tóní tó sọ̀rọ̀ díà náà wá wá á rí i pé ní ṣe ní jẹ́jẹ́lẹ́ àpẹlẹpẹlẹ lè á kà fẹ́ sọ́nà mẹ́rin tí àkàbà sọdún lónìí àkàn ṣe lọ́la àkàn ni ìyẹn lọ́wọ́ àwọn kò sí ń Kama ká máa bẹ lákòóso ẹni tó jẹ́ aláṣẹ tiwa àwọn ò ní yapa aláṣẹ tiwa pé láàfẹ́ yapa aláṣẹ tiwa sẹ́nìkan bá ní wọ́n parọ́ ní òdodo wo ni wọ́n gbé kalẹ̀ iṣẹ́ wo ni wọ́n ṣe ẹni tó bí iṣẹ́ wọn dànù yẹn yóò rí iṣẹ́ kan tó ṣe lódìdí nàìjíríà tí wọ́n ti pé nàìjíríà ti zone mẹ́fẹ̀ẹ̀fà zone mẹ́fẹ̀ẹ̀fà ló ní àwọn kọmitì moon sighting tó ṣe kó ń kálukú wọn wọ́n wá wọ́n wá oṣù wọ́n sì ní machine tó snatch oṣù táìmù tí wọ́n rí déètì ọjọ́ yẹn yóò gbé wá ní déètì tègbó kan yóò gbé wá ní òun tí wọ́n bó ṣe mọ gbogbo ẹ̀ yóò gbé wá sẹ́yìn wá tó wá ní látọ̀tẹ̀ wá dáàmú pé nígbà tí Saudi bá ti rí Saudi la láti tẹ̀lé aláti tẹ̀lé nìkan kan sẹ̀rí ẹ̀sìlámù ọ̀sẹ̀ lọ́rùn àdéwà lórí bẹ́ẹ̀ sòtórí eléyìí sultọ́ọ̀nù tó jẹ́ sultọ́ọ̀nù sáà tó jẹ́ aláṣẹ mùsùlùmí Nàìjíríà ìtọ̀sọ̀ náà ní ọ̀rọ̀ bí ìjọba Nàìjíríà bá fẹ́ fún yàn lórí dé kan èyí tí sultọ́ọ̀nù bá sọ ni kìí ṣe tí ìjọba sọ̀rọ̀ díà bá sọ ẹ lọ wò dáadáa tọ́ tí tòlítọ́nù bá sọ pé tọ́ ìjọ ọjọ́ ẹ̀sùn mọ́lí ni tí wọ́n máa ń gbà yẹn o tọ́ bá ní pé tọ̀ ìjọ pa ìdọ́gbọ́n sí ìṣèjọ́ tí sọ̀rọ̀ díà bá sọ bá yàtọ̀ sọ̀tẹ̀ la ìjọ ti sáàmì yẹn ní ó ti kí o onú òmù ní ti ṣẹlẹ̀ ní kọ́ńtì tiwa nìyẹn so wa ní àwọn òlẹ́yàmẹ̀yà fún yẹn ọlọ́kùnrin àlàyé náà nọ́mbà tó. wọ́n ní pé ìṣẹ̀lẹ̀ àtọ̀ lórí pé kéèyàn kéèyàn pàtì sọ̀rọ̀ pé ó ti yé wa báyìí kéèyàn pàtì ní àwọn kọ̀ǹdíṣàn tó mú yàn án dùn ọlọ́ọ̀fẹ́ ara rẹ̀ wọn láwọn táwọn kejì káàkiri nu tó tó táwọn bá débi igi míì táwọn wò táwọn àlọ́lọ́fẹ́ ni kò ní gbọ̀fẹ́ o ẹja gélé náà táwọn bá débẹ̀ làwọn bá bóyin wọn bá ń gbógun tòmátì kan wọn làwọn bá fi pa wọn wọn ní táwọn kó sínú fáwọn pa oyin àbáwọn òkú sí wọn jẹ́ ẹ̀kọ́ síbẹ̀ olùkọ́ ti yé níta ìlú ó tẹ̀lé pé tẹ́ bá rí pé wọn ò fẹ́ òun kà tọ́ ẹ pé òun yẹn ò ní pa wọn ṣùgbọ́n wọn ti kí ni o wọn sá lọ wọn sá lọ tí wọn bá lápára tẹ́ẹ̀rẹ̀ òyìn wọn tẹ́ẹ̀rẹ̀ òyìn wọn òyìn tẹ́ẹ̀rẹ̀ náà tó bá tún lọ bùnmí ìtẹ̀mọ̀ pé àkùrọ̀ òyìn wọn rẹ̀ gbà ní àkóso jẹ́ lọ́kùnrin ara rẹ̀ náà wọn bèrè pa sọlátù mùsàfì ìrún àrìn àjò wọn lẹni tó bá jẹ pé ìrìn àjò rẹ ó ń ti ìlú kan bọ́ sí ìlú kan kódà ìrìn àjò yẹn wà lè gbà ó wà oṣù mẹ́fà ká má sọ̀tọ̀ oṣù mẹ́ta àgbà tí wọ́n wí nítòsí ọgbà oṣù mẹ́fà ní sì ń ti ìlú kan bọ́ sí ìlú kan bí ní àjò rẹ̀ wọn ni bó ṣe rí nù wọn ní sẹ́rù ẹni yẹn tí yọ́ọ́ máa ti kọ́sùrù ní àdúgbò ní ti kọ́sùrù ó láǹfààní kó sí kọ́sùrù rẹ̀ pápá jùlọ ìwà àwọn dráìvà sì yẹn tó bá tíráàbù lójoojúmọ́ kọ́sùrù ni yọ́ọ́ máa ṣe kọ́sùrù ni yọ́ọ́ máa ṣe ṣùgbọ́n tí ẹ bá ti mọ̀ pé ibi tí èèyàn lọ pé mọ̀ ń lọ mọ̀ ń lọ bẹ̀ mọ̀ ń lọ gbé bẹ̀ tó kéèyàn má tún lè so tọba ti lò tán nínú òru yẹn àmọ́ tọ́lá yẹn pé kì í ṣe pé mọ̀ ń lọ pẹ̀lú yẹn tó ó láǹfààní kó ṣe kọ́sùrù níwọ̀n bá àsìkò tí ó ṣe kíni ọjọ́ tí ọba lórí bẹ́ẹ̀ tó fi padà sí ààyè rẹ̀ padà ṣùgbọ́n títọ́ ẹ̀mí ó ṣe pàtàkì ká ṣe pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala ọgbọ́dọ̀ jẹ́ bá máa dọ́gbọ́n sí àwọn irú àwọn àsáńkìlì báyìí ọ̀rọ̀pọ̀lọpọ̀ míì ń dọ́gbọ́n ọ̀rọ̀ yóò ní dọ́gbọ́n sí kápáyọ̀ ọlọ́run bá subhanahu ọlọ́run mẹ́ẹ̀mí wa ó mà ní ẹ̀rọ méwèé wa so ètò tọ́nà ni pé tá a bá ti mọ̀ pé gbólóhùn pé ní àjò ní bẹ lórí wa so èèyàn ó ti kọ́ so kò sí nẹ́sọ̀ hadithi tó lálàáfíà tó gbádùn tó fi wá pé tọ̀ tí arìnrìnàjò bá ti tẹ̀rìnàjò lọ́jọ́ mẹ́ta o lẹ́yìn ìjọ kẹta ọ̀pọ̀ gbọdọ̀ kírun kọ́ sóró wọn so èyí táwọn olùmọ̀ wá ti kọ́ lọ́nkọ́ bá wa kẹ́ wọn òun ni pé wọ́n wo gbogbo àwọn àhàdí tó ń sọ̀rọ̀ nípa ìrìnàjò bíi àhàdí ti bí arìnrìnàjò ọjọ́ mẹ́ta àtòrú mẹ́ta ló lè fi fi omi pa kókò so bí hadithi pé àlejò ọjọ́ mẹ́ta lọ́mọ nílùú tọ́ba ti tayọ ọjọ́ kẹta òǹkó náà nàdú tó ta kọ́ máa ń tí bóun wọn ti jẹ́rówó àmọ́ ọjọ́ mẹ́ta àkọ́kọ́ yẹn ẹni tó lọ bá lálejò yẹn tọ́gbà lálejò yóò nànú dúkìá ara rẹ̀ fún ni ó láti bọ́ lójúde ọjọ́ mẹ́ta ní lẹ́yìn ọjọ́ kẹta òun náà ti tẹ́ di òun lé bí ọmọ bí ọ̀pọ̀ ọ̀la tó náà wà jíjẹ nínú gbogbo àwọn àhàdìsí báyìí làwọn olùmọ̀ àkójọ náà wò yá ah, ìdí ń jáde náà fẹ́ẹ́ ju ọjọ́ mẹ́ta lọ ṣùgbọ́n pé bóyá nípa àrìn àjò pé ọ̀rọ̀ kọ́ pé náà sùn wa kò sì ló wọn máa ń sábà pé á ah, nígbà tó sí á nígbà tó sí òde ṣé kìlómítà ṣe kìlómítà mélòó láàrin láti sọ pé ìgbà tó bá ti kọjá òrùlé ìròyìn òrùlé lóyún bóyá lápẹẹrẹ ẹnu lóró ìlú welcome to the design goodbye to design lápẹẹrẹ ní o òṣèré nìyẹn tọlọ́ọ̀tì àlọ́ àlá wàhálà ẹnu wọn pé ká sọ òdodo gẹ́gẹ́ bá ti sọ pẹ̀lú ẹ̀mí ara wa torí kọ́lọ́ ń mọ̀ wá ju ọwọ́ sí ara wa. sẹ́rí ọlọ́ ọ̀dọ̀lọ̀ àìlá níwọ̀n odidi ọdún yẹn ọmọ kó fẹ́ gbé sẹ́yìn àbóṣù mẹ́sàn-án yẹn kásá pọ̀ ọdún kan rẹ̀ náà ó yẹ kó o fẹ́ gbé sẹ́yìn tí wọ́n bá ń béèrè lọ rẹ̀ pé bó ni àtisẹ́ ìmọ̀ wà báyìí o ibẹ̀ ni wọ́n post mi sí o ibẹ̀ ni òun gbé báyìí tó ṣe báyìí ní sùn ha so a fún ní màá pé ọmọ akínrin ẹ̀ pé lọ́tọ́ náà ló yẹ ọlọ́kùnrin ọ̀la سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك